ìlú wa sí mi lọ bẹ́ẹ̀ wá ló ṣe fi méjì ìdílé mẹ́ta òun wa mú àyà eléyìí ò bá ìlànà lọ kò sódà tó káwọn wá sí àpọ̀ náà tábàdà kò tó wọn bá máa jẹ o mọ́kànlá fúra àti alhamdulilayi wọ́n fi àyè mí nà ọ̀rọ̀ àti ẹ̀rọ rahim náà ní ọ̀hún ìdíyẹ.

Ah, ẹ̀yin obìnrin lọ́jọ́ fún ẹlẹ́kan ọ̀dà kò sí dáa nígbà tí kò bá ti sí fìtì náà kò sí tó burú bẹ́ẹ̀ tí ọba ti sí fìtì náà kí ẹ̀jẹ̀ pé obìnrin yẹn náà ní ọ̀nà àmú ní amúnáìtì ẹ̀mí wa kò sí ọmú ní amúnáìtì ẹ̀kún òbí ọ̀dà wọn wẹ̀yìn tálẹ́ tó sọ̀rọ̀ yìí so ẹlẹ́gbẹ̀ẹ́ tó máa fà á irú obìnrin máa ń lọ láti ẹ̀dá àkọ́lá ní ọba tó bá fún ọbẹ̀rẹ̀ ìgbàlẹ̀ ó sọ mẹ́lò ní àmì tí ó bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ nọ́mà tí so ẹlòmíì kan tí ò ní lẹ́wọ̀n tó ń rẹ̀ lẹ́bẹ̀ẹ́ ìlú yẹn kọ́ sọ láti gbé gbogbo ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ní máa ń lẹ́wọ̀n àmọ́ wọ́n mọ̀ nípa ìgbégbé tí obìnrin wà láti torí eléyìí kò sí lọ́ta kò ń mẹ́sì. àwọn ọmọ ẹgbẹ́ mẹ́jọ pa obìnrin sì máa ń bẹ̀rẹ̀ ìdílé lọ́dọ̀ àtẹ́wà àmọ́ sọ̀rọ̀ àwọn sálá wọn lè má sọ̀rọ̀ níbi táwọn kò ń bẹ̀ ní wájú àtẹ́wà àmọ́ sọ̀rọ̀ àwọn sálá. èyí wọn á rẹ́ sí olè wọn kọ́ ajọ́ bí ẹ̀ wọn náà àtọ́kùnrin kan bá gbogbo ara àpá àmẹ́bí rẹ̀ dáná àwọn ọkùnrin bẹ́ẹ̀ yóò wọlé sọ̀rọ̀ kò lè tó ti dúró sọ̀rọ̀ kò sí àmẹ́bí yóò sọ̀rọ̀ káàkiri tó sọ̀rọ̀ lọ ká orí bá ọkùnrin bẹ́ẹ̀ yóò wọlé wọ́n lè sí wọn àpá ọkùnrin pẹ̀lú bó ti wá sọ ọ́dọ̀ mi àmẹ́bí ọ̀wá owó àmẹ́bí wo dáadáa àmẹ́bí yìí pé kò sọ́nà bẹ́ẹ̀ àmẹ́bí wa wá dórí lọ. Tòlótà ń bó ṣe wọ́n lókè yẹn tó wò dáadáa lórí pé á ah, nǹkan mẹ́mẹ́ lọ́dọ̀ ní ní lọ́kọ́ sẹ́wọ́ sí tó ti gbọ́ àti tó àlẹ́ mi pàdé nípa rẹ̀ àwọn tó mẹ́jọ pẹ̀lú ẹ̀dọ́ akọ̀yẹ tó dára àgbègbè ní fẹ́ẹ̀sì àwọ̀ ní fẹ́ẹ̀sì ní ẹ̀jẹ̀ ní ìbí gbọ́ ni òun náà ti gbọ́ wá sọ́lẹ̀ náà ní ẹ̀gbọ́ olóyè ìlà òyàwó lákàkáyà tí wọ́n bá ní bùkátà sọ èmi yìí ní ìlú àkàmọ̀tẹ́ kò sí ìtọ́ àti dúdú àti ìlú àti pupa àti pupa àti gbogbo ẹ̀. ọdún náà ti rí fún olùgbòye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí àwọn ọ̀sán àbọ̀ wà ní ìjọba táwọn. bẹ́ẹ̀ àwọn mùsùlùmí àwọn sọ́dọ̀ àìsàn bẹ́ẹ̀ béèrè tó ti yé wọn máa ń lọ sọ́dọ̀ ẹ̀yọ́ béèrè béèrè nígbà táwọn ló fẹ̀ mọ́ nítorí pé àwọn àná ní àìsà mo rò bẹ́ẹ̀ so àmọ́ ẹ̀rí wà ló sì fún àwọn ọ̀nà béèrè kan níbi tí àwọn ọkùnrin wà so wọn là wọn là ó yẹ ọkùnrin tí ohun rẹ̀ dàbí ohun obìnrin àwọn ọkùnrin tó lóun ti rìn ọ̀dà fọmọ pẹ̀lú àtọ́lọ́ gẹ̀lẹ̀dẹ̀ ọ̀dà fọmọ pẹ̀lú òtí olóhùn tó dò tí a sì gbádùn rẹ̀ ọ̀dà fọmọ pẹ̀lú tòtábà lóhùn tó dò rẹ̀ láti wọ obìnrin táwọn èèyàn wa lóko obìnrin ní sọ̀rọ̀ tí ọ̀dà wọn ní náà máa yára báyìí wọ́n wá gbé obìnrin sílẹ̀ wọ́n máa pẹ̀lú orí ẹ̀ka sọ́ra àwọn ọmọ ìsọ̀rọ̀ rẹ̀ wọ́n dá kó lórí ẹgbẹ́ òjì ni tó ń sọ kó ń jọ wo obìnrin tó lẹ́nu bá bẹ̀rẹ̀ lọ́sẹ̀ nípa ẹ̀sẹ̀ lọ́sẹ̀ ó bí ó ń láì jẹ́ ó ń sọ̀rọ̀ tó bí ẹ̀ lórí kó wọ́n ẹ̀dá ìlú ẹ̀gbọ́n ọlọ́run ṣòwòtọ́ lọ́wọ́ sì ti gbọ́n ọlọ́run ó dùn pé bọ́lọ́ ní lérí ẹ̀ torí ẹ̀ ó lè lè mọ́wò yẹn náà wọ́n wọ́n yẹn wúlò wò ní wa àbẹ́ wà kọ́lé wúlò wò ní ẹ́ à rẹpẹtẹ ó lè rẹpẹtẹ tó ti lè wúlò tó à ìdísàlẹ̀ káàkiri lọ́rẹ̀ wọ́n náà tó ti lè wúlò rẹpẹtẹ sọ̀kọ́rọ̀ wà kí ìdísàlẹ̀ wà. lábẹ́rẹ̀ ìfúnjẹ́ tí ó bẹ́ ṣe ìmáàmù kọ́. lábẹ́rẹ̀ ìmáàmù tòótọ́ tó sì mọ̀ tó ti tòótọ́ tó sì mọ̀ bàbá kan ayé pé omi ẹ̀ náà náà yẹn bá gbọ́ mọ̀ lórí bá wọn àbí obìnrin ló lè jù wá ní tí wọn sì wá lọ ńlá sí wọn àwọn oníṣẹ̀lẹ̀ láwọn ẹni tó so àwọn ti rí bẹ́ẹ̀ àwọn kò sí lórí wọn sì náà tó yé wọn bàbá náà. ìbéèrè mi ni wọ́n jẹ́ máa lọ́ra pọ̀ láwọn gbogbo ẹ̀rọ àgbéjọ ọ̀pọ̀ ẹ̀rọ pàṣẹ àti ọ̀sọ̀rọ̀ nípa rẹ̀. wọ́n jẹ́ máa lọ́ra pọ̀. èyí wà sí ká ṣe lórí ẹ̀ ọ̀la àbàlà. Náà, ìbéèrè ti ní lábẹ́ ẹ̀fà àgbàlagbà àgbà rẹ̀ ṣe àwọn ọlọ́wọ́ ọlọ́wọ́ gbígbà ni àbíkè láti yẹn. na bí àwọn ọ̀ṣà bí àyìnbó lọ sí ni wọ́n á ní bí ọ̀rẹ́ ọ̀kan bẹ́ẹ̀ bá jọ bílẹ̀ tí mo gbé nítorí àwọn ọ̀ṣà sáwọn nìkún bẹ́ẹ̀ àwọn ìlú ẹ̀ṣẹ̀ ìgbàlú bẹ́ẹ̀ bá abẹ́ lọ́wọ́ àyìnbó ṣé lórí mi àwọn tó àwọn kò sí tó burú mi yẹn tó bá kàn ní láyé bá a sọ ọkọ̀ ìpàdé lọ́nà abẹ́ nínú ṣọ́ọ̀bù yẹn àbẹ́lẹ̀ bá tọrọ sí kọ́lọ̀ gbẹdọ́ lágbàáríkà ẹ̀sìn tọrọ gbẹdọ́ ló sí náà kọ́lọ̀ gbẹdọ́ lágbàáríkà ọ̀rọ̀ ní ojú wọn ni lọ́wọ́ lórí o ìyàtọ̀ kọ́jọ́ ọlọ́run lọ sí kọ́jọ́ tí ó jẹ́ ọjà àtọ̀nà ni o ìyàtọ̀ ti pa owó ni o ìdájọ́ sí kílẹ̀ kan ní kò sí tó kúrò bí. láàrú lọ́wọ́ ara wọn tó wọlé lọ́jọ́ wọlé ẹ̀ṣẹ́ àtàlẹ́ wọ́n lọ tó ẹni tó ní sọ́nà ọ̀gá nínú ẹni owó owó wọ́n ti ní ètò ìṣe àdúrà àpapọ̀ nínú ẹ̀ ṣàlùgbà àbáyùgbà nínú ìdọ̀ àwọ̀ nínú ṣáyínà tó kó lẹ́lẹ̀ ìfọdé àwọ̀ ṣàdúrà. là ẹ̀rọ ìdọ̀ àwọ̀ tó máa lọ lọ́dọ̀ àbò lẹ̀. bí àtàyè tó ń lọ pé ọmọ òbí bá ń tàbí. ìyẹn láà ń tẹ nígbà àwọn yẹn ṣe é ṣe tí ó fi wọ́ wá nù tọ́ ọ̀dà káwá tẹ̀sán pé bẹ́ẹ̀sán tọ́ ọmọ bí ẹ̀jẹ̀ tẹ́wọ́ náà ni òun bá lórí kẹ́ tẹ́wọ́ bá já òun lọ́wọ́ sáré sọ owó rẹ̀ ó ti yé ẹ̀rẹ̀ tó padà pé ẹwẹ́ mọ́bí ẹ̀dá gba ìlú ìmọ̀lẹ́ ìwé ayé mọ́sá àmùsọ̀ ní mọ́sá bàbá ẹ̀rọ àwọn máa síwá àdúrà ó ti kò sí wá iná mọ̀tò náà wọ́n àdúgbò tí ẹ sọ fún àbí ọba yín lòdì tí ẹ sọ fún lọ fún àwọn yẹn tó jẹ bẹ́ẹ̀ di aráàlú sínú ara yín. Ìtòkálọ́ àpòyìn lọ́wọ́ kọ̀ bí ẹ́gìtì ní apá àti tó burú bẹ́ẹ̀ ẹgbà kẹ́yìn náà ẹgbẹ́ bẹ́ẹ̀ wá kọ́sínú lé ní pé èèyàn àti àwọn olùdó bẹ́ẹ̀ ṣùgbọ́n wá kà á. Abẹ́ ẹ̀rú ìgbèrè ìwọ́n ti tó o. Ẹ̀ka tó tó lẹ́ẹ̀kan àti àwọn.

èyí náà dẹ̀sí máa ń bá wọn lọ àwọn àkọ́jà àbí ká máa sùn lọ náà wọ́n kò sábàrà pípa ẹran púpọ̀ tó ló fẹ́ kẹ wá lọ́dọ̀ mi láti fẹ́ mọ́ aṣọ ìdúró àpẹẹrẹ sọ pé olùkọ́ bá lọ rẹ torí tí wọ́n lọ́kọ̀ sẹ́ran púpọ̀ níwò lẹ̀ bàbá àwọn ẹ̀yà ìjẹ́ ìgbàlú aṣọ àwọn aṣọ rẹ̀ tó ojú òní àlùkò ẹ̀ẹ́dá bá ṣe ètò tí ìgbọ́sùn náà wọ́n á ní gbèsè sínú ọ̀rẹ́ gbogbo àwọn aṣọ tó tí wọ́n ń lo wáyé wọ́n lọ tó bá ti di o aṣọ ẹni tì ẹ̀wọ̀n ẹgbẹ́ àwọn àtàwọn àbùdàwà àtàwọn àbúkọ̀ ẹ̀jẹ̀ kan kò sí ọ̀kan òṣèlú àìsàn bí wọ́n àwọn ọmọ máa ṣe wọn wọ́n tí ì lọ́yé wọ́n tó máa ń lé ọmọ wa wá ní àwọn ọ̀gẹ̀dùn aṣọ bí o ti máa gbọ́ ilé dáadáa wọ́n dàgbé tẹ̀ sọ̀rọ̀ pé bá a bá sàkíkọ̀ òní ẹ olówó tó fi gbára súnra ọwọ́ ni a wá sọ ọmọ lórúkọ lásán a sọ ọmọ náà ni pé kò ní ìka ìṣẹ̀ wá sọ ọmọ lórúkọ nígbà tẹ́ ẹ̀ ló tẹ̀ fà súnra súnra kankan ní àkọ́kọ́ téèyàn máa ṣe jọ́ kéde kò sí tíjọba abẹ́sọ̀ ló kọ́ ní àṣìṣúná rẹ̀ kò sí ìrẹ̀lú ẹ̀sìn so súnà gangan ni tó pàtàkì jùlọ láì bá ti pa súnà kò sí ìjọba torí pé ìjọba náà kì í ṣètò yẹn tọ́ba pa súnà ẹgbẹ́ tó wá jẹrọ súnà yẹn torí ẹ̀ láti ní káfíńbá yín sọ̀rọ̀ kálẹ̀ ìlú kọjá yẹn orúkọ òní ìṣẹ́ ìmú nìkan ẹ̀yìn náà lè sọ fúnra yín bẹ́ẹ̀ náà táwọn ilẹ̀ kọ̀ wá àwọn olùfẹ́ sọ̀kọ̀ ó ti òní níbi pé ẹ̀ pàpà ẹ̀ lè sọ̀kọ̀ ipá àwọn ẹni tí ọba ti lẹ́nu ní pẹ́rẹ́ jìnnà á sọ fún ẹ̀ lásàlàyé náà kò lè tọ́jú wa lọ ó ti rí àlàyé ló ní ìlú ha ẹ sọ ọ́ lọ́wọ́ lọ́sẹ̀ wọ́n ká wájú ká lè máa sọ lóko káwọn èèyàn máa gbọ́ ẹ fẹ̀rẹ̀ ọba tí wọ́n lè fẹ́ràn ẹ kàkà gbà bẹ́ẹ̀ pé kò sí ẹ̀kọ́ ẹ tọ́ ló pa ayé ọlọ́run bá kà sí ẹ sọ lóko fún ayé oníkà ìdìbò ẹ máa sọ kótó dijọ́ yẹn ẹ ti máa fi kótó dijọ́ yẹn ẹ lè bẹ́ẹ̀ lọ èyí tí yà wọ ẹwà lọ ẹwà sàdá ẹwà lọ sàdá ẹwà lọ gbogbo ọ̀gá lẹ́yìn náà fún náà ní di é náà. náà lórí àdéhùn àbálẹ̀ tó wọ́n ṣàlàyé gbàdé àbáyé tí wọ́n fi kalẹ̀ pẹ́pẹ́ àdéhùn bọ̀rí. bọ̀rí bọ̀rí tó abẹ́rẹ́ ṣàlàyé lórí báwo lọ sí máa yan olórí lọ́kàn báwo lọ sí máa yan olórí pẹ̀lú ṣẹ̀dá àkọsí nílẹ̀ ìgbà ìjẹta sí àwọn ọmọ bẹ́ẹ̀ ní èdè òkè lọ tó ìrìn wá já ẹ̀rọ mẹ́ta lórí ìṣàlá tó wá ṣe lórí ìlú pé ṣé èèyàn lè kúrọ̀ ọjọ́ ìnáwó fún àfíìsì yòókù kí pé kí ìrora àwọn àjùmọ̀ tó wà nígbà tó wà lórí ìgbàlódé òwúrọ̀ àdàmà rẹ̀ tẹ má ti di ọmọ ara wa ni òwúrọ̀ máa bọ́ lẹ́lẹ́ tí wọ́n fi rẹ̀ la òbí ìgbòho yẹ tó bá ti di tó bá di wọ́n ti padà òbí wa lọ sáré wa lọ rà káàkiri máa kọ́kọ́ nígbà wà láti sọ lọ tó ti yé sùnà àkọ́kọ́ àdìsí gẹ̀rí ẹ bá lọ sí ilé tó yẹ ẹ̀kọ́ yìí bá àgbáyé ẹ̀ ní kò lè náà ẹ̀kejì wọ́n ní kò láti yan lórí islam ọ̀nà tá a tún lórí islam kì í sọ̀nà kan wọn gbogbo ẹ̀ náà lálẹ́ lò ó ti yé gbogbo ẹ̀ lálẹ́ yẹn lálẹ́ yẹn bàtà mi bí lọ sọ̀rọ̀ àwọn sọ́lá sọ ọ̀yẹ́ nǹkan kalẹ̀ fi àwọn ìtọ́ka fi yàn yàn ó fi kéde ó fi ìtọ́ka fi yàn yàn torí ẹ̀ káwá ní ìtọ́jú ọlọ́kọ̀ọ́ká náà àlèké ẹ̀sìn àbíyàn olórí bóyá ẹnìkan ní ìsìnkú tó ti kó kú káàdùn ìwé ní sọ́kẹ̀ nìkan jẹ́ igbákejì rẹ̀ igbákejì rẹ̀ ẹni tó bá kú ke, sọ́kọ̀ òkúrò rẹ̀ ọwọ́ rẹ̀ igbákejì bá ti ṣe ìdílé lókè àgbọ̀lé tó àbí bóyá nìkan ló wà sí ẹnìkan ló wà ní ọmọ tó wà sí ẹnìkan ló wà sí tó wà sí ẹnìkan ló wà sí wọ́n á fún ẹ̀sìn ìyàwó tó wọ́n ti wá sí náà. ẹ̀bọ̀ òye tí ìbá ti ṣe ìtàn lọ́jọ́ ìtàn ìdílé sókè. ẹlẹ́ẹ̀kejì ni tó wà lábá pé ọ lọ òun yẹn wúmọ́rù wọ́n yàn fún rẹ̀ ẹ̀yẹ sí ní olórí kankan lè wá rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ìtòdó lórí. ìgbà tó wọ́n lọ méje kan ó ní ẹni olórí láàrin ara ni àwọn yẹn náà wá sí wọ́n gbòòtù láàrin ara wọn lọ́dún yẹn òtùmáà òtùmáà ló ti ẹ̀kọ́ òjò tó wọ́ ṣe àsìkò kódà àsìkò tó mi ẹ̀kọ́ rẹ̀ wọ́n ti kéde wọ́n pa á lẹ̀ tó ti yé kódà àsìkò àwọn pàṣẹ àyè wà bẹ́ẹ̀ tó wọ́n kó bẹ́ẹ̀ tó kó ìtàn ó ti kéde ó gbélé fún ọmọ rẹ̀ kò sí yẹ kò sí ọmọ rẹ̀ àwọn èèyàn wọn gbé pé ọmọ rẹ̀ ló ṣe é nù òun lọ́kàn james hasan bàtí hasan òun dúrọ́pù oyè kalẹ̀ fún muhawiya ìpè kí muhawiya ọmọ ìgbẹ́ ìpè pé muhawiya sábà jọ ju ọ̀rọ̀ yẹn lọ́pọ̀ bẹ́ẹ̀ bàtí muhawiya ọkọ̀ bẹ́ẹ̀ òun kalẹ̀kalẹ̀ ní ọmọ rẹ̀ ní pípé ìwọ̀nyẹ̀ sí ìwọ̀lẹ́wọ̀n nínú máa wà ń bẹ̀. àwọn tó bá gbé abá gbé àdé sí bàbá bá ti gbé ní bá tó sẹ́yìn ọmọ. tọ́ èyí tó ṣe yìí náà ẹ̀sìn ni èyí ké ìtaba níbẹ̀ àlùyàn èyí wà nínú ẹ̀sìn. sọ̀rọ̀ bóyá àlùyàn lórí wà nínú ẹ̀sìn. torí ẹ̀ ẹ̀dẹ̀ báyìí kó lọ́ọ̀nà apa yang misalnya beliau menunjukkan kepada orang orang Wah, pé olùdókòwò yẹn náà ti wọ́n jẹ́ àìlẹ́. bọ̀kálọ̀ bá ní ìjọba tó fẹ́ sọ nípa ọkùnrin tí tó fẹ́ sọ̀rọ̀ àbí tó lé ọ káàkiri àdúgbò ni kí máa dùn gbà. àmọ́ jẹ́rẹ́rà ìmọ̀ràn yìí wọ́n á láti ọ̀gbẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ ẹ̀dá ẹ̀kọ́ fẹ́ mùsùlùmí kó fẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run kó

òkun rẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí ìwé lẹ́yìn tí àwọn náà lè ní orí ẹ̀ wọ́n wá ọ̀tá àlàálá tọ́ pàápàá o àpáà ni ọgbẹ́ àlùtún náà tí ó sì nínú pọ̀ dáadáa wá sí ní tí ó nínú pọ̀ náà ó ti yé bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ká fi pọ̀ náà tó bá fẹ́ fẹ́ ní àwọn tó bá yẹ kó wá dà láwùjọ kọ̀ọ̀rọ̀ yẹn lọ mọ́ ọ̀yá àkọ́kọ́ bẹ́ẹ̀ bí àwọn àpáà rẹ̀ fi lọ mọ́ ó ti kí ni wọ́n ní sẹ́yìn ẹ̀kejì ní pé tọ̀wọ́ ara wọn fa àwọn tó kún lágbọ̀ yìí lọ dáadáa tí wọ́n sì dá àkànnà tí wọ́n ti wà ní ọkọ àbí tí wọ́n ti wà ní tí wọ́n ti gbéyàwó sílé ọ̀rọ̀ yẹn lọ̀ wọ́n ẹ̀yẹn ìmọ̀ràn jẹ́nẹ́rà náà nìyẹn náà ó ti ṣe pàtàkì ṣòkòrò kí oṣù àkọ́jà o àkọ́jà sí nọ́mbà mú o ìgbàgbọ́ ìgbà ẹ̀sà mí dáadáa àwọn èèyàn náà pàtàkì rẹ̀ pọ̀ ọlọ́run ti àmì ilẹ̀ ní ọlọ́run já sí nọ́mbà kú. Ẹ̀yìn ẹ̀yìn náà ní sí yàn. Ìgbàlódé wà láti ìdè àkọ́rí ah, sí o. Ọba tọba tọba kọ àgbákò obìnrin. Wọ́n wà pé ẹ̀jẹ̀ máa tọ́ lọ kan tó bá tọ́ lọ bá ọ̀daràn ọkùnrin náà kàmú fúlájì lásán ni o màá so bẹ́ẹ̀ pọ̀ ẹ ọ máa sọ fún ẹ pé iṣẹ́ ìwé tí fíìmù bá bẹ̀rẹ̀ káàmá wò lọ tí wàá sì dédé ẹ̀ yà sí ìmọ̀ tó wé òkú. bàbá nípa tó àtàwọn nípa tù tí bá tẹ̀lé ọ̀bá sì gbé ẹ tí mọ̀ wó yóò lò ó. Eh, ẹ̀wà tẹ ẹ̀dí ká yẹ ẹ̀yìn tábà yẹ ẹ̀yìn tẹ tó máa obìnrin wọn tó fẹ́ wọ́n kọ̀ ẹ̀ bá ọlọ́run ti já fẹ́ lù wọn. àwọn tá a ti fẹ́ kẹ́kẹ́ yí ọlọ́run ọba yìí mọ̀ pa ìgbà tó di ọlọ́run ọba lá. àní àwọn ọkùnrin wèrè náà tẹ́ wọn fi àwọn rẹ̀ mẹ́sẹ̀ àní wọn ọlọ́run tó mọ́ta yìí wọ́n wà lá. òṣìṣẹ́ là béèrè bẹ́ẹ̀ tó gbọdọ̀ sí láàrin débi pé ọkàn ẹ lè fún sí ọkọ ìlà owó ní ìlà ìbéèrè ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ọ̀dọ̀ tí ọ̀sọ́ bí ẹni fún wọn sọ̀rọ̀ wẹ̀ lẹ́nu wo ni ọ̀rọ̀ pàtìyàwó tó tóbi láwọn ẹ̀kọ́ ra àwọn olùsọ yẹn àgbà ọ̀sẹ̀ yẹn rà kálukú ní ọmọ tó bá wá sí ìjẹ̀ka yẹn kí ẹ bá tẹ̀lé ti kalẹ̀ wá ní àkẹlẹ́ ètò bẹ́ẹ̀ ló tọ́ torí pé tíwọ́ ò lè gbà ẹlòmíì lè gbà ìdí táyé lè gbà mọ́ra fún ìlú òdòdó ni ẹlòmíì ìyàwó rẹ̀ lè kú látara ọ̀gá rẹ̀ kó bí wọ́n gbó ga bá àgbẹ̀ nínú àgbẹ̀ wọn kú mọ́ aṣọ lára kọ́ ikú mọ́ aṣọ lára kọ́ kò mọ́ ti rẹ̀ lọ ní ẹ máa mú ẹ̀rìn alábàtẹ̀ fẹ́ ọ lọ́tọ̀ ọkọ ni ẹ̀yìn náà máa jẹ́ ìtura yín lọ́tọ̀ táájú tó ti dá kẹ́lẹ́ tẹ́ mọ̀ lọ ẹ wọ̀ òwe àbọ̀ ẹ̀ sọ̀rọ̀ ó lè lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n ti gbóbi náà pọ̀ tó wẹ̀ ní ọ̀rẹ́ ọdún tí mo yọ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ ọdún pàpọ̀ mọ́ yọ ni ọdún pàpọ̀ dáadáa ọkùnrin mi ọkùnrin yóò sì lè gba ẹ tó bá ní orí yàn dá lásán àgbà yóò sẹ́lẹ̀ orúkọ rẹ̀ èyí tèmi ọ̀dà èmi àjàdì ọ̀ọ́dún bẹ́ẹ̀ ó tún bíbẹ̀ láyé ẹ̀ lòdó dẹ̀ ká lè sọ àárín rẹ̀ pé bákan ti yé àmì ìtọ́pọ̀ àtìmọ́jẹ́ mọ̀nà wípé tọ́bìnrin ọ̀bá ti gbọ́rọ̀ sọ sí ọkọ̀ wa àṣàwọ̀ táwọn sọ̀rọ̀ ìyẹn náà lè kó òògùn sí yẹn kálukú yọ̀ ọ̀rọ̀ fún rẹ̀ àmì ìtàkùsọ̀ tòmí pé tóbi ọ̀bá ti gbọ́rọ̀ sọ̀rọ̀ lẹ́nu tí òògùn náà ti ẹ̀rọ ọ̀bá dúró ẹ̀kọ́ ó ti yé ìyẹn ò ní ìtumọ̀ nǹkan tó fẹ́ mú wá gbé ibú lọ. kọ rẹ́spẹ̀tì ọlọ́run rẹ̀ sódà ní tó bá wù ní òsì tètè tọ́wọ́ ní ọ̀dà bí ẹ̀rú yọ bàtà ọmọ rẹ jẹ́. ìyẹn jẹ́nẹ́rà nìyẹn. fọkùnrin náà wáyé ti gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu tó fọ́n sáré bíi lẹ́nu. máa wo ṣe òkè mo ti wá bímọ fún kọ́lá bá àti bímọ mẹ́wàá fún dákun olùrẹ̀ tó bá ti mú ọgbà gbọ́ ẹjọ pé ayé náà ìbábọ̀ yìí wọ́n máa gbàgbọ́ yìí wọ́n lòun ìbábọ̀ yìí ti dá kúrò lábẹ́ rẹ̀. má má ní tiẹ̀ o ni wọ́n máa kà á torí bá kí àwọn èèyàn jáde ẹ̀ gbọ́ yìí àti àwọn bóyá ọkùnrin mẹ́ta ló fẹ́ láyà àwọn láyà àwọn sàábà ẹ ọkùnrin mẹ́ta tó kí wá ló sàn kó lórí ìgbọ́ lọ ẹ̀bí mẹ́ta fẹ́ wọn kí wá ló tó tẹ̀ fẹ́ jẹ́. wọ́n lọ sí ilẹ̀ kó lábẹ́ rẹ̀ tán àwọn yóò tún máa bù ọ́ ó lè gbé ó lè kó lábẹ́ ọkùnrin kan tán àwọn yóò tún máa ó tún wá rí àwọn tó tún máa tó tún máa kàwé sí ọ wọ́n tún máa jàdí ọ lẹ́yìn ọlọ́run ló ṣe tẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run tó lè rí rẹ̀ o wọ́n ti kó lé ọkọ̀ tó báyìí àwọn tó ti máa jà sí ìgbé ìpẹ́ ìgbé ìpẹ́ wọ́n tó máa pọ̀ ní òye ọlọ́run ló ní kó lórí ọkọ̀ yẹn wọ́n wà lọ́kà. náà ìnáwó èdè ìwé tí ìwé wọn lé kí ọ̀nà ìwé ẹ́ tí obìnrin wọn lé kí ọ̀nà ìwé obìnrin tó lọ́ọ́ dẹ́kọ́jẹ́kọ́ lọ́wọ́ obìnrin ẹ̀ bọ̀ obìnrin náà.

pé ó kò ní ìmọ̀ wọ́n lè fi ṣe kò ní ìmọ̀ àdéhùn ìpàdé nípa. lóbìnrin bá bẹ̀rù ilé ọkọ àti ọbẹ̀ kí o ìṣẹ̀lẹ̀ kọ́ wọ sọ́ọ̀sì àmọ́ lẹ́gbẹ̀ẹ́ kó gbogbo ẹsẹ̀ rẹ̀ olùpapọ̀ iṣẹ́ tó bèrè lórí yín báyìí ọjọ́ kó gbogbo ẹsẹ̀ rẹ̀ ó ti báyìí ìṣòro báyìí bẹ́ẹ̀ ẹ̀ tó fẹ́ pa àkíkọ̀ tí ò lè pa ní sẹ́kùn ìjà ọkọ̀ nípa lẹ́yìn lọ́ọ́ nípa lẹ́yìn kẹta tó ẹ̀rí tó ń tẹ ẹ̀kẹ́ sẹ́wọ̀n ẹ̀kọ́tún dé sàbí twenty-one days wọ̀ ẹ̀yìn ọ̀la làbíà àmọ́ àwọn olùkọ́ta kò yà ṣe bẹ́ẹ̀. wọ́n á lẹ́yìn twenty-one days kọ́ pápá mọ́ ní ọ̀dà ìgbàlọ́wọ́ alágbára kọ́pá tó gbé ọ̀ràn yẹn lọ́dọ̀ lọ́dọ̀ àwọn àti olùkọ́ta kápá àwa sì wà nísì yẹn náà á lè kó súnmọ́ ọ̀ràn yẹn ìgbà lẹ́bi ní ẹ̀rìn yẹn àfi gbogbo ti ọmọ yẹn ẹwà fún ayé tí ìdè síbi ẹsẹ akọtọ bá wọ yẹn kọkà lẹ ṣé ọba dẹ ìgbà yẹn wọn lówó lọkọlọ gbà kan lẹ sọpọ ọba ìdálẹ ọdún kan wà fún láti máa tẹ lọwọ lò kò ní ìpínlẹ lórí àyè pé gbàdá lọ́lágbára àlè pa káfí bẹ́ẹ̀lì ọmọ yẹn kó sì máa wọ. papọ̀ tó ń fa òṣùpá máa wọná ẹ̀rọ ṣe. sábà ló sọ wẹ́ẹ̀ ní àwọn àwọn náà sàlẹ̀ ní ọdún báyìí. gbogbo ẹ̀ ẹ̀mọ́ ní báyìí báyìí sẹ́ni náà wọ́n ní àbá ọ̀ ẹ̀ bá ní pàṣẹ jáde ní sí ọ alábàáyé. ẹ̀mí ìyọ̀mọ́dé yẹn sọ. òjì wà láì ní sábà. 我也让你。 wọ́n ti yẹn ti pé gbogbo ẹni tí ọba máa gbogbo ẹni tí ọba máa báyìí kò lè tó àwọn ìná náà lọ kàrà kò lè gbọ́ kúrò ní kò lè bá àwọn ìkan yìí kúrò ní sọ̀rọ̀ pé ẹ ti mọ̀ kọ́rọ̀ òwe lélẹ̀. kúrò ní máa jẹ́ wa o ànábì ọ̀hún máa bá kúrò ní àbá gbélé ọ̀gbọ̀n sí mo bá kúrò pé ọ̀rọ̀ burúkú nìyẹn tó orí ẹ̀ kí ni wá ní ẹni tí wọ́n pa ló máa dáná nígbà wọn pa òdòrò ayé pé òdòrò àti àwòdòrò oníkórè sẹ̀nà ayé wọn bá rárá lè fò ọ́ lọ́wọ́ tó wá ní eh, òṣùpá tẹ wọ́n sọ òṣùpá àti wọ́n sọ òkúta òkúta náà wọ̀ náà tó òkúta ọ̀lẹ́nu èèyàn ká máa ń sìn láti sọ àtẹ̀yàn tẹ́ ń sìn àtẹ̀yàn tẹ́ ń sìn ẹ̀rẹ́jọ wọn náà torí kóun náà mọ̀ pé ẹ̀sìn àtọ́lẹ́kùn á mà àkókò àkàkùn wọn bí yín sábà àwọn ìgbèkè àwọn kírísítẹ́nì ń sìn ń so irú yẹn ń sìn kírísítẹ́nì ń lọ nítorí kó àkàkùn wọn. ọ̀gá lóun náà gbàgbé kí wọ́n máa sìn wọn so wọ́n jọ wọ lẹ́nu òṣùpáàlì sí òwò lẹ́nu tí òkú sọ̀rọ̀ tó ní ní ẹran sìn ó wọ́n yan wáyé torí ẹ̀rọ sọ́kùsọ̀ ní ọ̀nà ọ̀tàlá náà. ní èkó ní pé níbi àdéhùn àpáyé níbi àdéhùn àpáyé. níbi àdéhùn àpáyé ti ní àtúntò ní tó kí n. ṣẹ́kẹ́ ni. Ṣé àwọn ọmọ náà sọ pé ó lè ní àdá? Àdúrà bẹ̀rẹ̀ ó lọ́kọ́ mi sẹ́yìn. Wọ́n lè mi sẹ́yìn o. Wọ́n lè mi sẹ́yìn o. Àdúrà bẹ̀rẹ̀ kọ́ ló ṣe wò. Kí ni wọ́n bá lọ sí dandan ní ẹnìkan sí pẹ̀lú àwọn sáfúrà sáfù ayéṣùwà níwá òun wà lọ́dá sáfù ti ẹ̀bẹ̀rẹ̀ tó nǹkan kí nǹkan. pẹ̀lú ọ̀rọ̀ sinmi àti sinmi pé ó dàgbà ọkùnrin yìí kò nímọ̀ nípa lókè ní ìyọ̀dá tó wọ́n lọ́dọ̀ ìgbé ṣe ó ní àwọn ọ̀pọ̀ tó yẹ pé nínú ìsàlọ̀ ilé tí ọba nímọ̀ pa ẹ̀ tí ọba ṣe bíi bóyá bíi ìbára ìyọ̀wá mọ̀ pé báyìí kọ́ lọ́ ṣe ṣe ṣé ó ní àwọn ọ̀pọ̀ kan mi tó nínú àwọn ilé ìyẹn ló aláìmọ àbínú lórúkọ tí ó bá ṣe. bóyá bí sọ sọ pé ẹni tó rò kù ló na sọ kò tí ì lè sáfù wa ọwọ́ àròkù lórí sáfù yẹn lọ́la ẹni ló ti wọ lẹ́yìn òkú yẹn ló ti sáfù lọ bí a ti ṣe. ọkùnrin tó kírun lẹ́yìn sáfù gàdúrà sáfù tó tóun nìkan wá kí òun bẹ̀ tọ́kù tí nà ní tọ́bi sálámọ̀ tó yẹ kóun nìkan ló wà lẹ́yìn. èyí tó ní wà pé àgbẹ̀dẹ ní kámẹ́rà kí òun ní ẹ̀yìn sáàpù òun wá láti mú ẹ̀yìn sáàpù lọ́rùn gbà òun bẹ́ẹ̀ kan wá sí ọmọ ẹ̀yìn ìgbésọ yẹn. ní ìdáhùn síbẹ̀rẹ̀ yẹn dàbẹ́ tí wá pé wọ́n ní sílẹ̀ máa ń nínú ẹ̀sìn tó tá a bá fáìn ṣe pé táwa ti parí ẹ̀ ọmọ àlọ́ táwa ti parí ẹ̀ kò tẹ̀lé kò ní lọ. Ah, Nítẹ́ bá fi àìmọ̀ kan sí tẹ́ ẹ bá ṣe lọ́wọ́ tẹ́ ẹ ti parí ẹ̀ dandan ní kẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ ní òbí Tẹ́ bá ti wá parí ẹ̀ ó kú sọ́nà méjì. Tẹ́ bá ti parí ọ̀lẹ́mìíràn ó kú sọ́nà méjì. Ìpín àkọ́kọ́ ni pé tẹ́ ẹ bá parí ẹ̀ tásìkò rẹ̀ ọ̀bá sì gbọ́ tásìkò rẹ̀ wá lè gbé tí ọ̀bá sì gbọ́ lọ́dẹ̀ kẹ́ ẹ dábàá ẹni tó kírun lásìkò rẹ̀ wọlé yóò dábàá tásìkò wá lè gbé ẹni tó kírun tí ọ̀pọ̀ yóò ti kébùlà tásìkò rẹ̀ sì gbọ́ yóò lè gbé yóò dábàá ìyẹn lọ sẹlẹ̀ sí arákùnrin tí ó kírun kírun lójú ayé ànábì tánábì ṣe èyí ànábì wá ìdókò nínú yẹn kí ànábì ní ojú kí so bí ṣe kí náà ànábì ní kọ́mọ tó kí tánábì fà wá kọ́ ló ṣe kí ó ti yẹ olùpàṣẹ òyìnbó àmì ìtàsùpọ̀ rẹ̀ bá ti bọ́ tó ti kọjá àárín ìyàtọ̀ ní àti dá padà àwọn tó ti lọ ọ̀dọ̀ láì màmá ló fi jẹ́ pé yẹn ti kí sẹ́yìn káàdébí òdòrí àdájọ́ òdòrí òdòrí ọ̀dọ́ apára káyọ̀ ló ń bọ́ ọdún náà ni, tí wàá bẹ̀rẹ̀ sí ní wọ́n kí lónìí báwa ká sí wọ́n ṣe àwọn tẹ̀lé ìlú láti sọ fún yẹn pé tí ọba mi fi máa ṣẹ̀sìn yóò ṣẹ̀ṣẹ̀ tó ṣe ní wọ́n dẹnu táwọn tẹ̀lé ìlú máa ń ṣe táwọn èèyàn ọkọ̀ kan kó wá ìsìn gba ẹ̀sìn wọn lónìí ọ̀rọ̀ agbára ìrọ̀lá láti ilé láti jọ ọdún mẹ́wàá tó ti bàlágà ó lè bẹ̀rẹ̀ sí wọn lé yọ yo ke? yọ òkè òkú èyí tó ti jẹ́ lájọ́ ìdí òkè wọ́n yẹ bẹ̀rẹ̀ sínú ọdún kíni wọn kì í wọ́n á ti dá sọ̀rọ̀ lórí kọ̀ọ̀kan rẹ̀ ní sílùú mẹ́wàá lónìí àti ìkòkò kí mẹ́wàá wọ́n fi ìkòkò kí mẹ́wàá wọ́n ti jọ́ kejì náà ló ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀kan ọ̀dá àìmọ̀kan òṣèlú ọ̀la ìkọ̀sùn ọ̀ọ́dà máa rẹ lásán òsì ní bàádà rẹ ọ̀ọ́dà máa rẹ lásán lórí ìjọba sòbí àti ìṣẹ̀lẹ̀ ọlọ́dà náà. Láwọn ẹ̀kún. Àlékún sálàmù náà. Náà. I had just give one question back. Now, uh, of course, I'm very for long. And there can be an àtẹ ìlú náà gbé ìlú náà jẹ ìlú. Níbi lórí ẹni ṣe ṣe ìṣùkọ́ mọ̀ ẹ̀sùn ìbọ̀ àdìsẹ́ ẹ̀dẹ́gbẹ́ níbi ìgbà tó ń bọ̀ ìlú. Àgbèyé ní alájẹ̀dẹ́ ìlú kọ́. Put your uh, put on the on mouth If they go and invite somebody from David to come and see box and then to pay for the This is not to be the came under the side on us. As a son of man, the man decided to destroy the humanity has another handicap. He is assumed to go up and he said that happened to my failure. So he started to rebel. He rebelled. This is the anti-Semitism na ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó gbó dada kí ó ti ká gbọ́ láì ní náà. mi gbọ́ ọ. kí kí àwọn tí ó ní òkú pé kí ọba wú òkú wọn kí kí wọn lọ sí síbòmí ṣe náà àwọn tí tún ti ṣe. àwọn tó lù kọ́ wá wó òkun tó bàbá wá lè gbé tí wà nínú sẹ̀míà pé kí wọ́n. fún yín ìgbàgbọ́ yín ló sọ ọ́ di bẹ́ẹ̀ fún yín kìí ṣe bọ́lọ̀ wà lábẹ́ rẹ̀ lórí. torí ẹ̀ ni pé ètò wọn sì yẹ ẹbọ ni wọ́n ṣe ètò tí wọ́n ṣe nítorí wọ́n bá ṣe kíni wọ́n fẹ́ gbé òkú pò láyè kan àyè mi ẹbọ ni wọ́n sì jẹ̀yà ìwájú ọlọ́ọ̀tọ́ náà bá fẹ́ àkàrà túbà kó tó kú tọ́lọ́ sí sàkóyé fún wọn torí ẹ̀ ni pé àgbọ̀lọ́ sí kankan bẹ́ẹ̀ni sí náà ní bẹ́ẹ̀ni sí pẹ̀lú ọ̀run náà ẹ̀sìn wù pẹ̀lú ìrọ̀rùn tí ò ní kankan tí ó ti lọ sẹ́lẹ̀ torí àwọn ọ̀rọ̀ nígbàgbọ́ nínú ilé wípé òkú náà fẹ́ wúkọ́ bí náà ọjọ́ náà kalẹ̀ kọ́dà òkú náà kúti sí inú omi wọ́n á nira ní kí wọ́n sì sí ọtí omi òsì òsì ìrọ̀ òde ọ̀rọ̀ burúkú ni so àmì ìdáwájú á ní sójú omi o agbọ̀dọ̀ sí kí ni agbọ̀dọ̀ sí tuntun ìgbàgbọ́ tí èso ti pè sínú àwọn ẹ̀mí àwọn ẹ̀rọ lọ́tẹ̀ torí àwọn mùsùlùmí ọ̀rọ̀ lọ sí wọn lọ àwọn tààlà àlà náà ìdè ìyọ́n sì bí wọ́n ó máa ń fi òun dáadáa ó máa ń fi sùn bí ó máa ń fi òun dáadáa wọ́n ó máa ń wo iṣẹ́ fáwọn èèyàn nínú èèyàn bẹ́ẹ̀ bá wá fún ṣé àdìgbé òsínú èèyàn bẹ́ẹ̀ dáa ó ti sọ lọ́wọ́ kan ń ṣe zúgbí ń ṣe ìwòsẹ́ ọba kókó ọjà ti pé ní ọba jẹ́ ògbóǹtarìkì nínú sóbì rẹ̀ tó sì mọ̀ pé àwọn oníṣòwòbí wọn láwọn àbọ̀bọ̀ kan tó tàbí islam wọ́n lè gbà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fókìlẹ̀sì lójú ayé rẹ̀ àìmọ́ kí n ṣe lọ́wọ́ kù. ẹ̀ẹ́kejì tí bá ń pé ń yẹ tó sì gbọ́ àlàyé ìsìláàmù lérí iṣẹ́ wíwò tó wá wò tó fi kú tó bá kú àlùmọ́kẹ́rù sí la àwọn tó bá gbọ́ yìnyín lọ́yìn náà ṣe tiẹ̀ lásán ni pé àtàbí wájẹ lásán ni á kí o sì àtàbí pé ó ṣe pé báyìí nǹkan níbi ní ṣe òtò yẹ orí pé ìdájọ́ ẹ̀ yàtọ̀ sí ẹ̀ náà lábẹ́ ìṣẹ̀fẹ́ ọmọ ọ̀gá alá ààrẹ náà.

والله تعالى نعم ìbéèrè mi pé ẹni tí tó kó sí tí ara wa fún ẹ bóyá abá ìkọlọ wa tó ẹnu pé ìgbàlè òfin máa ṣe ìtara ní ìkọlẹ ṣé táwọn mọlẹ́ta ẹ bá fẹ́ béèrè iṣẹ́ tó fi ayé ṣe abá ìkọlọ ni wọn àbáwọn tó lè ṣàgbéyẹ̀wò.

wọ́n sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ tí bọ́lá ló ní ẹ̀mí àbí òun náà ní ṣe ń pọ̀ tó rẹ̀ kọ̀ọ̀kan agbára rẹ̀ náà láfi ń ṣe kíni láfi ń bẹ láfi ń wí. tó ló bá béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀mí rẹ̀ náà náà dáhùn ìyá ó sì máa jẹ bọ́ọ̀dì rẹ̀ tó bá wà tó bá ti béèrè dáhùn ó ti yé ọkọ̀ ayélujára ti ọkọ̀ ayélujára lọ́wọ́ wa olùkọ́ yóò ráyè olórí àti apá ìbáṣẹ ìdúró ti pé apá ìdúró máa gbé ìrọ̀lẹ́ kí láàpá fún yín so all that sort of thing. last question. ìwé ìrọ̀lẹ́ ọ̀dà wò ni wọ́n ní kí ṣèyá ojú òní ṣèyá mi wò pé ní ọmọ ọkùnrin àpò ọ̀la ní ọmọ ọkọ ìsàmù. láyà náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ sọ́ra àlàkàlà nígbà lè sọ lójú ọlẹ́yọ ayé àdébí ni pé wọ́n gba àkàsórí omi ìyẹn súnmọ́ tọ́sẹ̀lẹ̀ bọ̀tà bá máa nǹkan sínú wàhálà àtàwọn àtẹ́lẹ́ mu tó lé báyà àkùrá ni ìpele tó kúrú lọ títí àmọ́ wọ́n ti tọ́jú àkùrá wọ́n lé gẹ́gẹ́ bí wọ́n ti bá lè bá àkókò káwọn àbámu tó ń tó burú bẹ́ẹ̀ àbọ̀tì àkùrá tó yẹ ká jìnnà sí ìlànà ní àwọn àwọn àbá àlóòdù torí ẹ̀ kájínà sí káwọn ní àwọn àti káàkiri èyí tán wọn mú yẹn kọ́lá àwọn káwọn ìlú rábíà sí wọn lónìí wọ́n ti wá báwọn sọ fún ẹ ní ìpín àwọn kan bí tó tako àti ẹ̀gbọ́n wọn ṣe é bẹ́ẹ̀ bí wọ́n tún ní àyè kan tí wọ́n fi ṣe wọ́n fi mú bí wọ́n tún ní àwọn àwọn kan tí wọ́n hàn níbẹ̀ bí wọ́n ní ọ̀ràn ó kẹ àwọn ọmọ mímú bẹ̀ ọ wá ṣe báyìí bí wọ́n lọ́ọ́ pa ní ẹ̀sìn gbogbo náà wọn àwọn yẹn ìjọba ọ̀pọ̀ tí wọ́n ṣe pé ẹ̀ ká bẹ̀rù sí àwọn àbá àti ìbáyé kábẹ̀rẹ̀ wá já wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oṣùnà àbàwọ̀ olóbìnrin wò àmọ́ ní pé àwọn tí wọ́n ṣe omi yà ní wọ́n lè ṣe ẹgbẹ̀rún rà níbẹ̀ àkọ́rọ̀ àkóso àwọn ọlọ́sàkọ́lọ́ ọjọ́ ti lọ́nà ọjọ́ ti pé àárín ṣe jùlọ ẹ̀. Nah ìmáàmù tó wá sọ pé mọ́lá sọ̀rọ̀ pé síbà tó ní ọmọ lọ́wọ́ bí ẹ̀yọ́ bí omi. ìwọ́n ní ọba gbé ẹ̀yọ́ omi ẹ̀yọ́ omi náà. ọba yẹn ti ní àwọn mímu pẹ̀lú mọ́tàsí rẹ̀ ó ti pé àwọn tẹ́lá ní kẹ́ máa sọ́mà nígbàdàn tó mọ́tàsí rẹ̀. àlàyé tó wà lórí ẹ̀ ni pé ìfésì ìta fẹ́ kọjú sí dandan ni bọ̀sí máa ń ní ìwọ̀nba tá a fi lè fẹ́ ìdìbò nígbà mi tó jẹba kò ní ìdúrà eléyìí à ń bẹ àgbóyè fún kàmí kàṣọ báwọn yẹn lẹ látòjú wo yẹn sì ká ní òkúta yìí abẹ kọlu sí ó ti yẹ gbogbo táwọn aláyè òkúta yìí abẹ kọlu sí àgbẹ̀ òkúta yìí abẹ kọlu sí mẹ́rin tí bá fèsì dàrẹ́tì báyìí gbàtí wọn tí wọn fi kéé kí bá báyìí àwò dàrẹ́tì báyìí lórí náà but tí ẹ bá ara ṣe kékeré báyìí tó bá ara ṣe kékeré báyìí tẹ̀wé onídìí wọn ti gbogbo kó níbi ara ẹ̀mí yìí àti mo ti kékeré báyìí lẹ́nu yẹn onídìí wọn tó bá yẹ pé ìwọ̀nba bẹ́ẹ̀ ló ṣe wà nínú mọ́ṣáláṣí yẹn tí wọ́n bá ti fèsì ibẹ̀ tó káwọ́ tẹ̀lé bẹ́ẹ̀ o ti yẹ tí wọ́n bá ti pèsè ibẹ̀ tó bá ti gbégbá káwọn wà bá a ṣe wà ẹ̀ ọ̀hún yẹ ká ní wọn bá díẹ̀ bí àlàyé tí wọn ṣe yìí lọ́wọ́ fi wà sì kí wọn àti ẹgbẹ́ wọn ti máa bẹ́ẹ̀lì gan kí wọ́n yá gan lágbàdo wọlé sùn ní gbogbo àyàn fẹ́ kọ́ni sí ní kíní ẹ̀ pèsè ó ti yẹ pọ́sì ìmọ̀ ń fa àyà díẹ̀ báyìí kò tí ì pọ̀ yìí ó sì dàbí ẹ̀rọ ayò yẹ pọ̀ jù ká nínú báwọn ni káàkiri ó ti yẹ ká nínú báwọn ni káàkiri so ìtọ́ da ni kó fèsì bẹ̀dà rẹ̀ àmọ́ tó wà tó wá sí abáyé pé tó wà máa bẹ́ẹ̀ ní sẹ́gbẹ̀ẹ́ báwo ni o ti gbọ́ ẹ̀mú ìgbà ìbá yìí wọ́n á fèsì ó mú fún ìbá yìí wọ́n á fèsì ìbá yìí láàrẹ̀ ìlú yìí láéláé láàrẹ̀ kí ó ti yẹ ẹ̀rọ lọ́dá síbi ẹ̀rọ àlẹ́ sàrẹ́ báwọn bí o lo tío tí yóò wá dáwọ́ lẹ́nu àgbo ìdákẹ́ mi ẹni wá sọ yóò kọ́ lójú kọ́ lọ́wọ́ mi lọ.